أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله فردوه إلى الله والرسول إن كنتم كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 ọpẹ́ ni fún olúwa Allah subhanahu wa ta'ala ọba tí ó tẹ́wà kù lórí ìlànà súnà tànàbí sallallahu alaihi wa alihi wa sallam títí di àsìkò tí a mo jẹ́rìí pé kò sí ẹni kẹ́kẹ́ tó tọ́ láti máa fún ìjọsìn àfọlọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala òṣìṣẹ́ ìpé anájú sallallahu alayhi wa alihi wa sallam ẹrù ọlọ́run ọba òjíṣẹ́ ọlọ́run ọba ni ìkẹ́ ọlọ́run ọba ní ọlọ́run ọba kó máa bá anájú sallallahu alayhi wa alihi wa sallam kó bá wọn ará ilé àtàwọn sàfáàbà àdúgbò ẹ̀kọ́ wa náà àtàwọn tí ó máa wá lẹ́yìn wa lórí ìlànà ìdí sí ọjọ́ gbọdọ̀ pẹ̀yàmà tó pẹ̀tàkì ọlọ́run eléyìí tá à ń eléyìí tá ń gbìyànjú láti sàmálẹ̀ sí láti sàlàyé fún wa ládẹ̀ ti fi sọ wa lára láti fi pè wá sákìyèsí lórí àwọn ìpèpè sọ́nà eléyìí tó mọ kànga àti àwọn ìpèpè tí wọ́n ń pàpè mọ́ra ìpèpè sọ́nà àwọn olùpèpè tó ẹ́ ń pàpè mọ́ra pé àwọn pèpè sọ́nà ṣùgbọ́n nígbà tá a gbé àwọn ìpèpè wọn yẹ̀ wò tá a gbé sórí òṣùwọ̀n eléyìí tí wọ́n gbé ìpèpè sónà lé lórí àrí wípé ìpèpè yìí orí ẹ̀jẹ̀ rẹ̀ orí ẹ̀bá kúrò lórí ìpèpè sónà àtàlàbíyà alkóṣà nínú àwọn nínú àwọn olùpèpè tí wọ́n wá ń torí pèpè láwùjọ yìí tó jẹ́ pé wọ́n ní ìlàpapọ̀ láwùjọ gan látara àwọn tírà tí wọ́n kọ tó yẹ pé àwọn tírà yìí àwọn olùgbègbè láwùjọ wa wọ́n ń ta àwọn ìròrí tó ti wà nù tírà wọn yìí àwọn èèyàn ní ṣe pèpè ó jẹ́ pé irú àwọn ìpèpè yẹn àtàwọn ìròrí yẹn àtàwọn tírà yẹn ó léwu gan fún ẹni tí kò bá fẹ́ bí sọ́ńdà ربع السلفية على الجادة nítorí ẹ̀ta bá ti ń gbọ́ wípé èèyàn kan ohun pẹ̀pẹ̀ sọ́dọ̀ ẹni yìí àbí ohun pẹ̀pẹ̀ síbi àwọn tí a ẹni yìí àbí ohun pẹ̀pẹ̀ sáwọn ọ̀rọ̀ sí àwọn onímọ̀ pàkíyèsí wa wípé ẹni yìí kò fi tó pé tí a gbìyànjú ká tètè máa bá òṣè sọ ara àbáṣe láti láti dáàbò bo ẹ̀mí ara wa àtẹ̀sìn wa torí pé ìdáàbòbò ẹ̀mí ara wa ìṣọ́ra wa ìṣọ́ ẹ̀sìn wa kú ń di àwọn ìpèpè tó bá rújú àwọn ìpèpè tí ó jẹ́ ìpèpè ìrújú nǹkankan ni kí ọlọ́wọ́n bá lọ́sùn fáànù tààlà pàwálà ṣẹlẹ̀ Al-Qur'an ànábì sallallahu alaihi wasallam mẹ́rin pàwálà ṣẹlẹ̀ ní hadith. nínú suratu Ali Imran ọlọ́wọ́n bá ní huwa alladhi anzala alayka al-kitab minhu ayatun muhkamat hunna ummul kitab wa ukhra mutashabihat فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ni òun ọlọ́run ọba lọba tó sọ síra náà kalẹ̀ fún ìrìn ànábì sallallahu alaihi wasallam anzala alayka al-kitab al-Qur'anul karim òun ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lọba tó sọ síra yẹn kalẹ̀ fún ìrìn ànábì sallallahu alaihi wasallam minhu ayatu muhkamat ó ń bẹ́ẹ̀ náà alukur'an yìí àwọn àyà tó yẹ pé ó clear àwọn àyà tó yẹ sí pé ó fojú hàn ó yé yékéyéké wà ó kọrù mutashabihat àwọn míì náà ti tó ń bẹ nínú àwọn àyà rẹ̀ ilé ìfẹ́ tó rújú fa amma alladhina fi qulubihim zayn ọlọ́run bá ní àwọn tí ìgúnrí kúrò lójú ọ̀nà sunnah àwọn tí ìgbóríkò lójú ọ̀nà Ànábì sallallahu alaihi wasallam tí ń bẹ́ ní ọkàn wọn fayattabi'una ma tashabaha minhu yìí tó bá rújú làwọn máa ń tẹ̀lé nínú Al-Qur'an eré tó túmọ̀ sí pé nínú àwọn àmì tá a fi máa ma alladhina fi qulubihim zayghun òní pé yattabi'una ma tashabaha minhu wọ́n rí àwọn àlàyé tó kẹ́ báyìí wọ́n rí àwọn ọ̀rọ̀ tó kẹ́ báyìí wọ́n dẹ̀ máa tẹ̀lé rújú ìdíjẹ́

ọlọ́wọ́n bá ní àwọn tí wọ́n jẹ́ ẹni ìjìnlẹ̀ nínú mímọ̀ ní tí wọ́n máa ń sọ tán bá débi wọ́n àwọn àyàbá yìí ní pé àmánà bihi anígbàgbọ́ sí páyà ọlọ́wọ́n bá ní kullu min indi rabbina àtẹ́lẹ́ yìí tó fojú hàn sálàyé rẹ̀ yékéyéké àtàwọn ilé tó rújú yẹn látọ̀rọ̀ ọlọ́wọ́n bá lójú wá wa ma yadhakkaru illa àwọn ni wọ́n máa ń ronú sọ̀rọ̀ lọ́wọ́ bá lọ́sùn káàrọ̀ sàárà àrẹ́bì sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ yàwó àìsà ní sálà rọ̀sùlù lọ́ọ̀ni sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ hàánù àyà àdìbò ìyá ìmọ̀mù bukori àti muslim gbà wá àrẹ́bì ní àìsà lọ́wọ́ إذا رأيت الذين يتبعون ما تشابه منه أقوات البخاري أقوات مسلم إذا رأيتم الذين يتبعون ما تشابه منه في أبات رأوة تلك ترجو من أمور الله سبحانه وتعالى فأولئك الذين سمى الله فاحذروه ọlọ́run bá láwọn sí àáríṣà àdẹ́sọ̀lọ́sọ́lá ní àwọn tọ́nà ọba àdíkẹ́lá ń sọ nìyẹn fàṣàdárúhù ẹ̀kọ́ra fún ibi tí ẹ̀rí wà ní pé ọlọ́run bá lọ́sùn fáànù tààlà sọ wà lára ànẹ́bì sọ wọ́n sọ lọ́sọ wà lára lórí àwọn tó gẹ́sí pé nípa àwọn tó pé yẹ̀tẹ̀rì ẹ̀rù nà máa ṣàṣà bàrà ní nínú àwọn tó wá rí báyìí òun ni àṣẹ Ali bin Hasan al ni wọn wà ọlọ́run bá lọ́sùn fáànù tààlà kúrò kó àforíjì wọn ọlọ́run kó pàṣẹ wọn rẹ ọlọ́run kó mojú kó fún wọn nínú àwọn tí wọ́n rí bẹ́ẹ̀ ni àfà yẹn wà nínú àwọn tíra tí wọ́n ti kọ fẹ́ẹ́ pé tíra yẹn léwu gan fún gbogbo ẹnikẹ́ni tó wà lẹ́sí sọ́nà bọ́yá ó jẹ́ olùpèpè ní àbọ́jẹ́ ni tí wọ́n ń pè bọ́yá ó jẹ́ onímọ̀ ní àbọ́jẹ́ akẹ́kọ̀ọ́ tíra manhajj salafi sọ́ọ̀dì tíra yẹn léwu gan منهج السلف الصالح في ترجيح المصالح وتطويح المفاسد والقبائح بركة ترى يجلون يسين مقابل منهج السلف الصالح في ترجيح في ترجيح المصالح وتطويح المفاسد والقبائح منهج ترى سيرا ترى ترى pẹ́pà àwọn onímọ̀ wọ́n pàkíyèsí wa gan lórí àwọn ewu àti àwọn aburú tó wà ní tírà yìí nǹkan tá a máa jẹ́ pé tírà yẹn òun náà ni wọ́n ní orúkọ tó wọ́n sọ tírà yẹn ìtọ́ orúkọ tó fi pé tírà yẹn òun náà ni lànà àwọn ìlànà àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ yìí nílò ẹ̀rọ làwọn ń gbìyànjú àti ṣàlàyé náà ọ̀rọ̀ tí àti ń bá bọ̀ láti bí ìjẹ́ẹ̀dógún lórí ọ̀rọ̀ wípé àfá gbé kalẹ̀ gẹ́gẹ́ bí májẹ̀mú kíyàn tó gba ẹ̀rí kò sí bẹ́ẹ̀rí yẹn bó ṣe wù kó kẹ́yà tó àṣójájú nǹkan ọ̀fẹ́ à ẹ́ wọ́n tàrọ̀ yìí alwáàdìhà àwọn ẹ̀rí tó yẹnjú àwọn ẹ̀rí tó fojú hàn àwọn ẹ̀rí tí ó hàn àwọn ẹ̀rí tó yé àbá ní tíwájú kíyàn tó lè gbà ó dìgbà tó bá tó tẹ́ ẹni ẹ lọ́rùn tó bá tó yọrùn àmọ́ kaná tó ọ̀rọ̀ àfá fún wa bó ṣe burú tó àbí nínú àwọn nǹkan tá àfáwa máa ń lò ní ìrújú àwọn tẹ̀lbìsáàd àwọn tẹ̀wìháàd wàṣùrùháàd nínú àwọn ìrújú àwọn ìdọ̀rọ̀rú àwọn ìlú òdodo papọ̀ mọ́ irọ́ táàpá àwọn ní tẹ̀rí lórí ìkẹyẹ àtàwọn tí wọ́n ń tẹ̀lé orí àfà yẹni pé àṣẹ́ ìfàdìbò Hassan al-Halabi nínú fún ló ní da nǹkan ọdún máwọn ẹ̀rí jú láti ìtàn ilẹ̀ wípé ẹ àwọn àfáà náà wọ́n máa ń pèpè sí wọ́n máa ń fi májẹ̀mú ìtẹ́lọ́rùn wọ́n máa fi ń kalẹ̀ kí èèyàn tó lè gba ẹ̀rí wọ́n máa ń ṣe ní májẹ̀mú pé ẹni yẹn ẹ̀rí yẹn gbọ́dọ̀ tẹ́ lọ́rùn ẹ̀rí yẹn ó gbọ́dọ̀ yọ nínú ó gbọ́dọ̀ yọnú sí ká tó lè gbédàjọ́ lé lórí tí ò bá gba ẹ̀rí yẹn pẹ̀lú ìtafádẹ́ ń sọ yìí rèé ọ̀rọ̀ tí ò dáa ni pẹ̀lú gbọ́nà ọba Allah subhanahu wa ta'ala ayẹ́nà ní ilé ìbáyìí ló ní pẹ̀lú gbọ́nà ọba Allah subhanahu wa ta'ala kí làwọn àfá ń wí kílẹ̀ ní yìí wí tó wọ́n ní àwọn àfá máa ń lo gbólóhùn yaqna'i yaqna'i eléyìí tó wọ́n láti jẹ kọ́nà à yẹ́kọ̀ọ́yà rẹ̀ yẹni pé ó yọ nínú ó yọnu ó gbà tító ó gbà tẹ́ lọ́rùn a ó mọ́kànlẹ̀ mọ́kànlẹ̀ tó tẹ́rùn tó mú ni yọnu tó tó yàn a ó yọkọ̀ṣẹ́ ní rẹ̀ wọ́n ní àwọn gbólóyìn àwọn afọ́ àmọ́ ń lò àtàwọn gbólóyìn tó jọ bẹ́ẹ̀ náà ṣùgbọ́n nǹkan tí àfá yìí tó fi ń tẹ̀rí yìí ó yàtọ̀ sí nǹkan tí àwọn àfá òní mímọ̀ tí wọ́n fi rìnlẹ̀ wọ́n lè pèpè bí fún ìṣẹ́ra wọn pẹ̀lú gọ́lọ́bà Allah subhanahu wa ta'ala má dẹ̀ fún wa ní àwọn àpèjúwe àwọn nàmáàbì àwọn àpèjúwe bí táwọn àfá ti lò kí àwọn àfá máa ń gbà lérò pẹ̀lú àwọn gbólú yẹn àwọn àfá ò ṣe ní májẹ̀mú wípé ká tó lè ṣe exam ká tó lè pẹ́ ní dandan ká tó lè lábọ́ ọ̀yàn lọ́rùn wípé ó gba nǹkan ó dìgbà tí ẹni ẹ bá tó yọ́nú sí ó ṣe ní láàánú gan ìkan nínú àwọn olùdókè nínú àwọn àfá aláwùjọ wa kọ́lọ̀n kó bá mi kọ́lọ̀n kó bá mi kò rí jì wọ́n kọ́lọ̀n kó sàlékún dáadáa wọn gbà tọ́fẹ́ sàlàyé ìtẹ́ǹpẹ̀ wọ́n gbọ́ yí wà lọ́dọ̀ wọ́n ni a lè fi ìdáàmù náà pọ́ọ̀lá ẹgbẹ́ ti ìdáàmù yẹn pọ́ọ̀lá ẹgbẹ́ là ń sọmọ̀ rẹ̀ lọ́rùn gbàtà níjọba a wà ní gbọ́dọ̀ gbà gbọ́dọ̀ wọ́n wá ń ṣègbà pé kéèyàn là ń kẹ́bọ̀ yẹn lọ́rùn sílá tí wọ́n mọ̀ pé ìdáàmù òun náà ní kíkà sọ fún ọ wípé ta bá fún ọ lẹ́rìí o tó o bá ti gbà o ó ní ìdájọ́ ìlhà náà pè ní ìdáàmù àwọn olùgbé ká mú yẹn pé túlá ọgbọ̀dọ̀ gbá ní ọgbọ̀ by force kí ọgbà ní jẹ́

àwọn èèyàn wà tí gbọ́n kẹta sọ yìí tí wọ́n yìí tó ìgbàtẹ́ ẹ̀gbọ́n nǹkan yìí báwo lẹ́yìn fẹ́ fèsì lórí nǹkan yìí báwo lẹ́yìn fẹ́ fi justice lórí nǹkan tẹ́ yìí tẹ̀pẹ́ ẹ̀ gbàgbọ́ yé nǹkan tá ń sọ náà síwájú kẹ tó lè mọ̀ ó ti ṣe pẹ́jẹ́ pẹ́jẹ́ bá ṣe gbàgbọ́ yé nǹkan ń sọ gan bóyá ìgbó padà rí pé àmọ́ ìgbóǹkẹ́tẹ̀ ń sọ yìí à mo sì rò pé tó máa ṣẹlẹ̀ náà yẹn ẹ̀ gbọ́ táǹtọ̀ yìí ni òun ni sọ́nù tó dáa pẹ̀lú ní fún mọ̀ pé jẹba gbọ́ yìí ẹ̀yìn òun mọ̀ pé táǹtọ̀ yẹn bó ṣe rí inú tó náà ni àmọ́ pé pé ẹ̀gbọ́n nǹkan táǹtọ̀ yẹn yìí ló fà torí pé a ní sọ́nù tó dáa sí ni pé ẹ̀ nígbàgbọ́ yìí táǹtọ̀ iṣẹ́ ìtakò ṣùgbọ́n sì ní tako orú ilé ìyàtí tó jó ní pẹ̀lú síwá yìí lórí ọ̀rọ̀ ìdáàmù tíndẹ̀tì mẹ́fà ni wọ́n ṣe méje mo ti gọ́ọ̀mẹ̀ méjì tó kù mo wà ní kí wà groups mo wà mí rí ó kù méjì lórí pé mẹ́ta mí sí gbọ́ méjì tó kù yẹn bẹ̀rẹ̀ mo gbọ́ méje ah, ọlọ́run ọba mi sanwó lẹ́sùn rí àbá ah, gbìyànjú rẹ̀ èmi ò rò pé nìkan yẹ kó tún gbọ́rú àwọn tíṣẹ́ẹ̀tì yẹn tó tún máa tagídí mọ́ wọ́n tún wọ́n farabalẹ̀ yẹjú mímọ̀ lẹ́yìn tó bá yẹ pé wà fa irú ọmọ ìyá wa irú èèyàn wa tí wọ́n sọ pé à níjọba pé ó yẹ àṣẹ́gbà àmà fọ́ọ̀sì ẹ̀ níwọ̀n lórí gbàgbà níjọba tí wọ́n ní mẹ́jẹ̀mí ìdáàmù ní kájọ tó ìsọ́ bá gbọ́rù àwọn nǹkan yẹn ni pápá jùlọ tó bá ń gbọ́ kéńté sàlámọ̀kọ́ yẹn sẹ́mi sàlàyé mọ̀ fòúmù ìdáàmù ní tó súnmọ́ jù ní gbé àwọn àbá rí pé à òdòdó ilé ìyá àwọn òmàgbẹ́sẹ̀ ń sọ yìí àwọn onímọ̀ ò gbé kalẹ̀ ẹgẹ́ bí májẹ̀mú wípé kátó lè ṣe ìzáàmù yẹn kátó lè sọ fún yẹn pé o gbọ́dọ̀ gba nǹkan yìí tó bá dẹ̀ ti gbà á fún onídàájọ́ ìtẹ́sọ̀ ní ìzáàmù yẹn tó bá ti gba nǹkan yìí á fún onídàájọ́ síra ní kò ń ṣe pé ká pọ́sì yàn pé tún láti à ní kàfà lórí yàn kódà wọn wà ìrà nẹ́bí ò kí ń tajẹ ní pàdé wọn lórí òrì ìjẹun ń pà ó jẹ́ wọ́n yìí lẹ́yìnta àríkà hùdáhù wàlàdé na lọ́hàyà ìmẹ́yà sáà àbí pẹ́lá yìí gbogbo ní títí àwọn ayà yẹn oúnjẹ kó yọ wáyé pé ààlè fọ́ọ̀sì yàn wípé kó gbà á túláàbù ولعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا لا إكراه في الدين gbogbo àwọn àyà yẹn ń túmọ̀ sí pé àlùjẹ̀ yẹn ká ṣùgbọ́n ẹni tí ò bá gbà á sáà lè lò dájọ́ lórí àbá lè dájọ́ lórí ẹ̀ ibi táwọn èèyàn mi ti ṣe ní tèkì ni ọ̀tọ̀ ní pé àlè fọ́ọ̀sì yẹn pé jẹjẹlá kó gba nǹkan yìí torí pé èèyàn ò ṣe jẹ nípa pé jẹjẹlá ọmọ ẹ̀ṣẹ́ ṣùgbọ́n ẹni tá a bá fún ní ìtẹ́ tí ò bá gbà á ṣẹ̀rí àwọn tèkéjì ni yóò gbé dájọ́ lé lórí àbẹ́ẹ̀kọ́ ni ààrẹ fọ́ọ̀sì yàn púpọ̀ mọ́sí ìrìnà ṣùgbọ́n tó má ṣe yóò jíyà bí òní jíyà ìzáàmù ni ádòdájọ́ lé lórí tó rẹ̀ pé àṣẹ ìzáàmù ẹni àrísọpẹ́ ni tí ò bá kírun ìdájọ́ rẹ̀ rí bàbá fún lẹ́rí tí ò bá kírun ẹkùn ní ìdájọ́ tó ẹkẹ fún tó wáyé pé láwùjọ ṣẹ̀ríà ni tó wáyé páwùjọ tá ti níjọba ni ìjọba gùn ní sọ wípé túláàsì máa kí wọ́n kà sọ fún pé kírun tó bá ti lóhun òkí wọ́n dẹ̀ ní kó wọ́n lè kìtà bá rẹ̀ àjẹ́kọ́ ni tó tó wọn bá ti tí ò bá ti túbá ó jẹ́ ní ó gbédàjọ fún palẹ̀ lórí ni wọ́n jẹ́ pé wọ́n wá mú lọ tún mọ́sálásí túláàsì wọ́n máa tẹ orí ẹ̀ balẹ̀ wọ́n mọ̀ orí ẹ̀ kalẹ̀ túláàsì pé alóà kí ní ṣe ọgbọ́dọ̀ kírun tẹ́ orí bá yìí àbí nínú ọ̀rọ̀gọ́n wọ́n sáwá wò pé irọ́ ìwọ òní fún wájú rò dìjì tó pọ́ńpẹ́ ẹgbẹ́ fọ́ọ̀sì ẹ̀ lórí ìyẹn ní gbà rẹ̀ àbí pé á tọba ti di sàárì ó á tí oúnjẹ bọ̀ lẹ́nu kíláàsì láti tọba ti lọ jẹ sàárì wà lálẹ́ ayé rẹ nìyẹn àwọn sàárì pa mẹ́nítọ̀ rẹ tó rùn bá sí àdáyé àlùbájáde bá ti yọ báyìí ó jẹun ó mú ti kí tó rùn fi wọ̀ á ẹ̀jẹ̀ gbóúnjẹ fún agbomi fún ọ ìjọba gbóhùn lè ṣe yẹn àwọn lè ṣe ni ayẹ́sì ni pé ẹni tí ò bá ti gbà àwọn nǹkan tí ṣẹlẹ̀ àjò wa kágbé ìdájọ́ ni lórí àbí ìzáàmù nìyẹn kò yí àwọn èèyàn wa náà so aláhálàbí wòye pé àwọn ọ̀rọ̀ àwọn àfá àdámọ́ sọ pé yẹ́kọ̀ọ́nà ẹ̀ àbí mọ́kànlá àbí yẹ́kọ̀ọ́sẹ́ ní ẹ̀ gbónú táwọn àfá àmọ́ ń lò yẹn alábí wòye pé alábí ó bí ń tèrú jú fáwọn èèyàn wípé ẹjẹ́ bá àfá náà ń lo kẹ́ni yẹn kó wà contented pẹ̀lú àwọn ẹ̀rí yẹn kó tó ilé àti ìdámẹ̀ tí ò bá ti wà contented tó bá ti ní gbogbo tẹ́ kó wá fóun òun wà convince ẹ̀fì ilẹ̀ náà ni wá tí wọ́n bá wọn wà convince ẹ̀fì ilẹ̀ máa wó náà ní ẹ̀fì ìdámẹ̀ àwọn àfún ìsọ̀rọ̀ yìí ẹgbẹ́ bí alábí àtàwọn tó ń tẹ̀lé iṣẹ́ ń lò èròǹgbà àwọn onímọ̀ lórí nǹkan yẹn òun tí wọ́n máa ń ròyìn àwọn ẹ̀rí àwọn ẹ̀rí làwọn máa ń ròyìn pé àdílà tó mọ́kànlá àwọn ẹ̀rí yìí àwọn ẹ̀rí tó yanjú ni àwọn ẹ̀rí tó clear ni àwọn ẹ̀rí tó àwọn ẹ̀rí tí ó fojú hàn ní àwọn ẹ̀rí tó yẹ sí pé yóò mú ìyàyọnu ni àdílà tó mọ́kànlá yẹni pé ẹ̀rí tó yẹ pé kí ni yóò mú ìyàyọnu tí ó tẹ́yàn lọ́rùn òun lè léyìí tí yóò fi mọ̀ pé ah, tó yẹ kí n ṣe rí ẹ̀rí náà máa ń pè ní mọ́kíníà ẹ̀rí náà máa sọ pé wà mọ́kíníà wọ́n sọ fún ẹ̀sìn sọ pé ẹni tí a fún lẹ́rí ẹ gbọ́dọ̀ yọnu ẹ̀sì rí yàtọ̀ sí mẹ́lá rí méjèèjì so ṣẹ̀rí gbólóhùn yẹn ìtọ́ka ìtọ́ni níka ìtọ́nisọ́nà lórí wípé ọ̀ràn yẹn ni tá a bá fẹ́ báyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀ràn yẹn ni ká máa kó àwọn ẹ̀rí tó lágbára àwọn ẹ̀rí tó lágbára ká máa kó wọn wá nígbà tá a bá ń ṣe fàǹfà pẹ̀lú àwọn èèyàn kan lórí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn ẹ̀rí tó yẹ kó lágbára àwọn ẹ̀rí tí ó tó fojú hàn àwọn ẹ̀rí tó clear àwọn ẹ̀rí tó yẹ pé téèyàn bá gbọ́ yóò rí pé ah mashallah eléyìí báyìí ẹ̀rí nìkú sí kò sí nǹkan mímọ̀ irú àwọn ẹ̀rí ẹ̀nà bá ní kéyàn kó wọ́n wá ní àdílàtò mọ́kànlá ilé tó yẹ́ pé ẹni tó yapa tó ti ní ìsọ́ èèyàn tó yapa tó ti jẹ́ onídéédé onídọ́gbandọ́gba èèyàn tàbá ti kún nírú ẹ̀rí yẹn yóò rí pé mọ́ṣàlá ọ̀rọ̀ lélẹ́yìí eléyìí èdè kò jẹ́ jàníyàn ẹni tó ní ìsọ́ ẹni tí èèyàn tó pé ń wá òdodo ẹ̀rí tó bá fún tóun lórí pé ẹ̀rí lélẹ́ ìtòtọ́ kò ń ṣe pé a fẹ́ báyàn sọ̀rọ̀ lórí ìjọ́ran ìyàrún àmọ́wá mẹ́rin àwẹ̀wá ẹ̀rí tó ń sọ fún nípa ìjọ́ran ìyàrún gẹ́gẹ́gẹ́gẹ́ láàmùwá fún tàbá ti lè mú ẹ̀rí tó sọ fún nípa ìjọ́ran ìyàrún wá fún òun ló ti mọ̀ pé àà ah, ìtẹ̀sọ̀ ìtòtọ́ pẹ̀lú ẹ̀rí ọ̀ràn ẹ̀rìn òun àdílà tó ẹgbẹ́ tó kàn ní ẹ̀wù almukhalifa almunsifa almurida lilhaq inda sama'iha ẹ̀rí tó yẹ pé yóò tẹ́ ẹni tó yapa tó sì jẹ́ èèyàn dáadáa onídéédé èèyàn èèyàn tí ń wá òdodo tí ó tẹ́ lọ́rùn pé ẹ̀rí lélẹ̀ tẹ́ sọ nítòótọ́ pé báyìí fún ẹ̀rí ìkẹ́yà

láti máa kó àwọn ẹ̀rí tó clear àwọn ẹ̀rí tó bojú hàn tó lágbára tí a máa kó wá nígbà tí èèyàn bá ń bá àwọn èèyàn jiyàn àbí nígbà tí èèyàn bá fẹ́ pe àwọn èèyàn sí nǹkan kan nú ẹ̀sìn láwọn ẹ̀rí tó yẹ pé kí èèyàn sì gúrí kúrò bí àwọn ẹ̀rí tó yẹ kó fojú pamọ́ àwọn ẹ̀rí tó sá pamọ́ àwọn ẹ̀rí tó pamọ́ tí ó hàn kí èèyàn gúrí kúrò mẹ́ nítorí pé èròǹgbà wa tá a fi ń bá àwọn èèyàn tá a fi ń sọ̀rọ̀ kan fáwọn èèyàn táàdẹ̀ fi báwọn yẹn ti fàǹfà òun náà ní pé a fẹ́ tẹ́ wọn lọ́rùn a dẹ̀ fẹ́ fọ́nà mà wọn káyò ní òru gẹ́gẹ́ bí àwọn ilé ìta ń ṣe yìí àbí lam bákan náà ìtọ́ ẹ̀ ká mọ̀ ní pé ọ̀ràn èèyàn ní ká lọ mọ̀ wípé exam ìlà ìkẹ́bọ̀yàn lọ́rùn wípé tí yìnbọn bá ti gbà èyí ó ní ìdájọ́ ayé bí táà ti máa ń ṣe òun náà n'ibi níbi àwọn àlámọ̀rí tó clear al-umurul àwọn àlámọ̀rí tó bojú hàn àwil adillatu wal qara'inu al àbí àwọn ẹ̀rí àbí àwọn ọ̀rọ̀ tí ó gbé sábà níbi ọ̀rọ̀ yóò yanjú gbogbo ọ̀rọ̀ bábátá pé ah, a ń tí Na Ali bin Hassan al-Halabi tó máa ń mú wá wípé àwọn àpá náà máa ń lórú àwọn gbólóhùn yẹn káwàwó báwọn àpá àti lo gbólóhùn yẹn nítorí àsìkò ní wàláhì tí máa gbé nítorí àsìkò mo lè múrú ẹ̀ 50 wá irú àwọn nǹkan yìí tó tó 50 mo lè mú wá lórí pé ń sọ tó yàtọ̀ tí Halabi bá fẹ́ sàlàyé ẹ̀sìn fún yàn àwọn ẹ̀rí tó yanjú

gẹ́gẹ́ bí oòrùn oòrùn aago mẹ́rin ọ̀sán àbí oòrùn àìlà oòrùn aago méjì ọ̀sán kó kílẹ̀ àbẹ́ àbí kó kílẹ̀ àbí òṣùpá ọjọ́ kẹrìnlá bó ṣe wù ká máa kókun tó tó bá ti jẹ́ sí pé ẹni ẹni ànù ni onífẹ̀ẹ́ ló tí ò ní ìsọ́ọ̀bù ni ọ̀lá ìkò nígbà ìjọba sọ náà ni pé gbogbo jẹ́ nǹkó wá yìí kò jẹun lọ́rùn náà ni ẹ jẹ́ ká lọ wo ọ̀rọ̀ al-Allāmah Ibn Uthaymeen Muhammad nínú Sharh Riyāḍ as-Ṣāliḥīn nínú Sharh Riyāḍ as-Ṣāliḥīn bābu al báàbù Saudi Arabia wọ́n ń sàlàyé àwọn ọ̀nà wo ní wọlé sí Saudi Arabia wọ́n sàlàyé tó wá ní wàhábí bídá yìí wọ́n láwọn bídá yìí àwọn bídá yìí sàṣájú ìlà núrì ilmi àwọn bídá yìí ní bùkátà sí ìmọ̀ ó ní bùkátà sí ìmọ́lẹ̀ ìmọ̀ torí pé òkùnkùn làwọn bídá yìí àwọn bídá yìí wá bùkátà ìmọ́lẹ̀ ìmọ̀ yòdí ìtọ́rí eléyìí tí ó tan hátà látútí ìbá حتى لا tusiba بلادنا ما أصاب غيرها من al-bid'i العظيمة التي قد azima allati qad tasilu ila al-kufri wọ́n ní tí òfin ní máa bá ìlú wa yìí àwọn nǹkan tó bá àwọn ìlú ní ní àwọn orísìí àwọn àdádálẹ̀ eléyìí tí ó burú tó tóbi wọ́n ní a ní bùkátà sí ìmọ́lẹ̀ ìmọ̀ tí ó máa taná ọ̀nà ẹ̀sìn Islam tí òfin ní jẹ́ sí pé yọ́ lọ tẹ̀lẹ̀ sílùú wa àwọn nǹkan tó tẹ̀lẹ̀ sáwọn ìlú mi láwọn bídíà tó tóbi tó ẹ pé bídíà tó burú ni alẹ́sìn kọ̀dítẹ́sì ìlú ìdàlùkúfùrì ilé tó yẹ pé ó lè padà líì àwọn bídíà tó lè padà tó lè padà tó lè padà tó lè padà gbéyàn lọ sílùú kúfùrù wal iyadu billah wọ́n ní kọ́lọ̀ ń kó sọ wa fala budda min mujahadati ahli bídà yìí ṣéèkì ní ọ̀ràn yẹn ní ká jà àwọn oníbídíà lógun ọ̀ràn yẹn ní ká wà ahli nífàkì ọ̀ràn yẹn ní ká já àwọn olójú méjì àwọn tí ó máa ṣe bí mùsùlùmí níta kèfèrí tí ni wọ́n nínú ọ̀ràn yẹn ní ká já wọn lógun bil ilmi wal bayan ogun tá sì jà wọn ogun ìmọ̀ ká fi ìmọ̀ àkàlàyé ká jagun wọn ni wà bayani bùtùláni máa hù màálé kájà máa ṣàlàyé aburú àti ìbàjẹ́ àti irọ́ nǹkan lórí ẹ̀ kama ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn bil adillati al-muqni'a bil adillati ẹ̀fàlàjí bẹ̀yẹ pẹ̀lú àwọn ẹ̀rí tó lágbára tó fojú hàn ẹ̀rí ti máa lókè ní al-adillati al-muqni'a wọ́n ní ìtàfi jà wọ́n lógún bil adillati al-muqni'ati min kitabillah ká fún wọn láwọn ẹ̀rí tó yẹ pé ó lágbára àwọn ẹ̀rí tó fojú hàn àwọn ẹ̀rí tó yẹ pé yóò tẹ́yàn láti inú síra ọlọ́run bá àti súnnà ti rasulillahi sallallahu alaihi wasallam àti súnnà nabi sallallahu alaihi wasallam wa aqwali salafi salihin min as-sahabati wat-tabi'ina lahum bi ihsani àti ọ̀rọ̀ àwọn ẹni rere ìsáájú bẹ̀rẹ̀ látorí àwọn sọ̀hábà àtàwọn tàtẹ̀lẹ̀ wọn pẹ̀lú dáadáa wà ìmọ̀tí gúdà mìíràn ìdíhìn àtàwọn aṣíwájú ìmọ̀nà lẹ́yìn ibi bí ìsìn ẹ̀rí pé bàbá ní bil adillati mukni'a

lórí pé kò lè fún lẹ́rìí tó yẹ sí pé yóò fi yọnu sí nǹkan yẹn tí ó tẹ́ lọ́rùn ó lágbára lórí yẹn nǹkan tó lágbára ìrà nẹ́bì gan ìtọ́lọ́wà ní kílá sọ ń pé ìrà nẹ́bì sallallahu alaihi wasallam olùkìlọ̀ tó fojú hàn ní ọ nama anta nadhirun mubin ìrà nẹ́bì olùkìlọ̀ tó fojú hàn ló náà káwà lè bá ma kó lè bá yé wa dáadáa nínú sharhu Riyadhi Salihin ìyẹn náà bákan náà wọ́n sọ pé wa kadhalika takunu hasana ìbátan sọ̀rọ̀ nípa hikma hikma níbi da'wa wọ́n tọ́lá yìí ní hikma wọ́n ní wa kadhalika takunu hasanatan wọ́n ní bákan náà min haythu al-isna' lábala wípé kọjá pé wá sí yẹn wá wá àti tí ó yíyọ́ e, àwọn èèyàn nínú ni bí haìtù tààtì ìdìmọ̀ ìgbọ̀tìn wọ́n ní pẹ̀lú wípé lábala wípé wà á máa mú àwọn wá àti wá takúnù fi ha àdílàtún mọ́kànlá fẹ́ pé àwọn ẹ̀rí tó wà mọ́kànlá àwọn ọmọ wà nínú wá àti rẹ̀ kí èèyàn máa ṣe wá àti kọ́ máa kó àwọn ẹ̀rí tó yanjú àwọn ẹ̀rí tó lágbára kó máa kó wá wọ́n ní ìgbà yẹn wá àti tó dà nìyàn ẹ̀rí tó lágbára yẹn òun gẹ́gẹ́ ní ìsìnà òun gẹ́gẹ́ láti jẹ́kẹ́ yẹn yọnu sí ìtànpé ìtànpé jí ṣùgbọ́n kẹ́ni yẹn wá yọnu kó mọ́ yọnu kò sí bá délé kó ẹ̀rí yẹn wá tó òun àtọ́lọ́mọba lọ́sùnmọ́ àtàrà yìí tó bá ti tẹ́kùn fẹ́ yọnu tó fẹ́ àdílà àwọn ẹ̀rí ṣẹ̀ríà wà àdílà tó ní àkìlíyà àtàwọn ẹ̀rí làákàyè náà tún nínú ṣẹ̀ríyàtà láwọn ẹ̀rí tó ẹ pé òun ni ó tún àwọn ẹ̀rí làákàyè tí ó mọ̀ gbára lé ẹ̀rí ṣẹ̀ríà wọ́n ní ẹ̀rí apáka àwọn èèyàn tó yẹ pé àwọn àdílà ṣẹ̀ríyà àwọn ẹ̀rí ṣẹ̀ríyà yóò tẹ̀ lọ́rùn tẹ bá ti fún báyìí ó ti tó wọ́n ní kalmu'minina al wọ́n ní gẹ́bí pandana ṣẹ́rá àwọn mùmìnì pandana tí wọ́n má tẹ bá ti fáwọn lẹ́rí ṣẹ̀ríyà pọ́nà wọn bá wí báyìí àlẹ́bí wí báyìí wà máa káàrẹ̀ lè mọ̀mínì wádà mọ̀mínàtì ọlọ́wọ́ bá ní kò tọ́ fún olùgbàgbọ́ lọ́kùnrin àti olùgbàgbọ́ lóbìnrin ìdákọ́dọ̀lọ́hù àrọ̀sùlù àmọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá àtòjíṣẹ́ rẹ̀ tí wọ́n bá ti pè bùbú alámọ̀rí kàfẹ́ bí ó ti ríre àyàkún láhùmùn kí yàwó tó min àmì káwọn wá ní ìtẹ̀sà nínú alámọ̀rí tí wọn lórí tọ́lọ́wọ́ àdégbélá àtàlẹ́bì tó ti pè bùbú pé ètàwó ṣùgbọ́n àwọn òmìnir jẹ́ máa ń ṣe nìyẹn tó bá ti gbọ́ pọ́nà ọba àdékẹ́lá sọ̀rọ̀ kan ànẹ́bí sọ̀rọ̀ kan àwọn èèyàn mú ní ìmọ̀ ó máa ń tẹ́ lọ́rùn wọ́n wá ní la yẹ́kẹ́fì bil adilla ti ṣàríyà di bal yahtaju naam wọ́n ní ó ti ń bẹ́nu àwọn èèyàn bẹ́ẹ̀ pé wọn kì í tó kò kí ń tó wọn wọn ò kí ń gba tító pẹ̀lú àwọn ẹ̀rí ṣẹ̀ríyà bal yahtaju أن تسند الأدلة الشرعية عنده بأدلة عقلية wọ́n ní irú àwọn yẹn wọn ò kí ń gba tító pẹ̀lú ẹ̀rí ṣẹ̀ríà bí kò ṣe pé kí wọ́n máa ń ní bùkátà sí wípé kí ẹ̀rí ṣẹ̀ríà yẹn kí ẹ̀rí làákàyè kó gbára lé káwọn tó gbà ولهذا يستدل الله سبحانه بالأدلة العقلية على ما أوحاه إلى نبيه من الأدلة الشرعية ونتوري الغنبة ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà ní àwọn àyà tó pọ̀ ọlọ́wọ́n bá àdéjẹ́lá máa ń mú àwọn ẹ̀rí làákàyèwá lórí nǹkan tí ó sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam nínú àwọn ẹ̀rí ṣẹ̀ríà ọlọ́wọ́n bá àdéjẹ́kọ́ wá mú ẹ̀rí làákàyèwá láti wọ́n ní fún bí àpẹẹrẹ sí wọ́n ní ká wo ìgbédìde lẹ́yìn ikú falbáàtì madalmọ́tí àǹkárọ̀wò alkùfààrù pàkọ́ọ̀lù wọ́n ní ìgbédìde lẹ́yìn ikú àwọn kèbìrí takò ìdádẹ̀sọ ni pé ma ń yọ èyí ìbọ́ọ̀mà wá ní àwọn míì tàlẹ́ni tí ó jí àwọn egun yìí lẹ́yìn tí wọ́n ti kéfà yàmútù ìsà wọ́n ní bóòrọ̀ ọmọ èèyàn ó tẹ́kú wàtàkùrù arùgbò ìdánmàrù tí ilẹ̀ ó ti jẹ egun rẹ̀ wà láàmàrù wà jíjàmù ilẹ̀ ó ti jẹ ẹran rẹ̀ àti awọ rẹ̀ tó ma yúbà wọ́n tó wá gbé ìdè tọ́rọ̀ bẹ́ẹ̀ wọ́n ní kò rọrùn fa àjábà lọ ọlọ́run àlékẹ́lá wá dáwọn lóhùn pé ó lè yí ha lẹ́rí àìṣá àhà àwàlà mọ́rọ̀ ìrìn àmẹ́bì sọ fún ipé ọlọ́run ọba tó dá nígbà àkọ́kọ́ yẹn nígbà tí ò tí ẹ̀ tí ní egun tí ò lẹ́ran tí ò ní ìkẹ́kẹ́ ọlọ́run ọba tó dáa nígbà yẹn náà lọ́ba tí yóò padà yé padà lẹ́yìn tó bá jẹrà tọ́lọ́run ọba àlékẹ́lá fi làákàyè òbí ó pè wọ́n sí làákàyè ó fi ẹ̀rí làákàyè sọ pé láti pè wọ́n sí ìgbàgbọ́ yẹn pé à ṣe bọ́lọ̀ ọba lọ́sùn bá wọn ló dáa nígbà àkọ́kọ́ nígbà tí ò tiẹ̀ sí ìṣègùn kankan tí ò sóhun lẹ́wà rò pé yóò nira fún láti yé padà lẹ́yìn tó bá jù yẹ ni pé ọba tó ní kápá àti bẹ̀rẹ̀ ó ní kápá àti gíní àti yé padà ọba tó kó lè dá èèyàn nígbà téèyàn jẹ́ nǹkankan ó ní kápá láti yé èèyàn padà lẹ́yìn ìgbà téèyàn bá jẹ́ à tẹ̀rí làákàyè yẹn na bíbí tí mo rẹ́ pàyọ́ bì ní pé ẹ̀rí

ولي رد شيخ شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى على المعتزلة والخوارج ولي شيخ الإسلام ابن تيمية وفيتي وفيتي وشرد فهو الخوارج وشرد فهو المعتزلة والخوارج الذين يخرجون العاصي من دائرة الإسلام àwọn tó yẹ kí wọ́n máa ń yọ ẹlẹ́tẹ̀ jáde fóònù Islam àwọn tó máa ń yọ ẹlẹ́tẹ̀ fóònù Islam fóònù kéfèé lẹ́tẹ̀ àwọn ẹ̀tẹ́jílá àtàwọn kọwárí ṣékùn Islam tèjì fún wọn wàyíkọlẹ̀dúnà wùfì náà àwọn tí wọ́n máa ń fi ẹlẹ́tẹ̀ sínú náà gbére fún ní ẹlẹ́tẹ̀ yọmọ̀ wà náà náà gbére bìrùdúdín mọ̀fọ̀ní àṣìn ẹmà wo ṣékù ìsìláàmù ṣe rọ́jù fún wọn wọ́n sàlàyé wọ́n jẹ́ sì padà fún wọn bìrùdúdín mọ̀fọ̀ní àṣìn pẹ̀lú àwọn èsì èdè tó yẹ pé ó wà mọ̀fọ̀ní àwọn èsì tí ó yọ̀yàn lọ́rùn àwọn èsì tó lágbára àwọn èsì tó fojú hàn lilmunsifi lilmunsifi fẹ́ni tí ó bá ní ìsọ fẹ́ni tí ó bá jẹ́ onídéédé èèyàn tí fẹ́nu ọ̀dàmú ẹ̀rí wọ́n fi di pé birujudin muqni'atin lilmunsifi so gbọ́nà lilmunsifi yẹn ó pàtàkì gan sórí pé èèyàn lè kó rùjúdù muqni'a àdílàtún muqni'a hujjatun muqni'a èèyàn lè kó wa àwọn ẹ̀rí tó fojú hàn àwọn ẹ̀rí tó lágbára èèyàn lè kó wá tó ń ti bẹ́ẹ̀ bọ́ yẹ́pẹ́ ní tẹ́ẹ̀fún lẹ́rí yẹn kò nígbà yóò ní gbogbo jẹ́ ń kó wá yìí yóò ní kèé gbogbo jẹ́ ń kó wá yìí kò lọ náà ní gbogbo jẹ́ ń sọ ẹ̀sẹ̀ kèé tẹ̀ kẹ́rẹ́ jórí mọ́lẹ̀ ní ẹ̀dẹ́ ara ilé mọ̀ ní lórí pé ẹ kẹ́rìwá kẹ́rìwá kẹ́rìwá anẹ́bì sọ lásán kẹ́rìwá ti fa àwọn kòfàrò kòrè kánrinú wọn ní ògbà lẹ́yìn tánàbì fún wọn lẹ́rìí ìṣẹ̀lẹ̀ ìyàtàn àwọn àdílà ṣẹ̀ríyà lẹ́yìn tó fún wọn tán anẹ́bì tó fún wọn láwọn àwọn àmì tí wọ́n fi mọ̀ báyìí wípé àlọ́lọ́run ló rán mi tẹ́ òjíṣẹ́ ọlọ́run ní mi tẹ́ ẹ̀sìn yí ẹ̀sìn ìrìnrìn tẹ́ gbogbo ẹ̀ ni wọ́n rí tí wọ́n gbà fún ẹ̀gbà náà ni anẹ́bì sọ́ọ̀lì ó kẹ́rì wá fáwọn ìjọ rẹ̀ títí títí fá wọ́n tó béèrè fámì ó tó fún wọn lámì tí wọ́n gbà wọ́n gbà tòkè yà wá sọ wípé májẹ̀mú ni pé ó ti gbà tẹ́ni yẹn bá tó yọnu

ẹgbẹ̀rẹ̀ lè ṣèdájọ́ lè mìíràn bó ti pàtẹ́ ṣèdájọ́ lè oníwùjú lè ní ọlá ìkò nígbà problem àpá yìí dẹ̀ nìyẹn tẹ́rí irú problem tó bá àpá yìí tó jẹ́ pé gbogbo bá jẹ́ ń fún àpá lẹ́rí tó àbámọ́ ìjìyàn rẹ̀ ni àwọn èèyàn wá rò wípé gbogbo àpá jẹ́ ń kọ oríṣiríṣi àwọn kíra yẹn wọ́n rò pé bẹ́ẹ̀ láti mọ̀ àpá kọ̀ sí wọ́n lọ́yìn fẹ́nu ní kéèsè mọ̀ òjò ni mo ti sọ fún wa rí náà pé jẹ́rì rẹ̀ ọjọ́ àṣẹ tó bá àṣáníyà ọjọ́ àṣẹ tó bá àṣáníṣà ẹ̀ tó bá ọ̀rọ̀ bíyà tẹ́rò pé orí ẹ̀ pé níbi ṣe bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé bẹ̀rù ní mẹ́mú yẹn wọ́n fún ẹlẹ́rìí gbà bá ó ti parí mọ̀rọ̀ wa bọ̀ yọmọ wa sásí ní yọmọ sásọ̀ wọ́n á rò pé bọ́yá ẹ ẹ àwa ẹ ó kọ sí ìràgé ó ní kọ́làmù gan à kọ́làmù tí ẹ bá ní kọ́làmù wọ́n fi ń dẹ̀sẹ̀ wù tí ẹ bá mọ nǹkan kọ ìgbà ó pọ̀ nìyẹn máa ń kọ yóò ṣe síra àwọn abóòpẹ̀ lákèèdì yóò mọ̀ wá ṣe tọ́bá lórí tọ́bá kẹ́lẹ̀ bá mú sí àfá yẹn ma àjọ́lọ́hù qawman ba'da huda kanu fihi illa utul jada ìyẹn ti pọ̀ jù ìyẹn ti pọ̀ jù tẹ́fà ti ń fún àfá lẹ́rìn báyìí yóò tún ní fún ẹgbọ́ yébò àwọn tó ń bá sọ̀rọ̀ onímímọ̀ ni wọ́n àwọn tó ń fún ẹlẹ́sì onímímọ̀ ni wọ́n àwọn tó ń gbédè lárúbáwá ni wọ́n ní wọ́n gbọ́ yé àwọn tó ka kùránì wọ́n gbọ́ yé wọ́n ka hadith anabi wọ́n gbọ́ yé wọ́n ka ọ̀rọ̀ àwọn sọ̀hábà wọ́n gbọ́ yé ọ̀rọ̀ àwọn sálábù ìfúnmọ̀ wọ́n ka wọ́n gbọ́ yé wọ́n ṣe sẹ́rù ẹ̀ títí ẹni wọ́n wá gbọ́ yé títí ẹ pọ̀lásìmù lọ ń kọ ni kí lọ ń kọ gan tó fi jẹ́ pé wọ́n gbọ́wọ́ yé kò rẹ̀ sí nǹkankan ẹ́pà kí èsì yàn kọmọ́gbà náà ni agídí lótórí àsìkò wa àṣẹ́yìn Abdulaziz bin Salih bin Ibrahim Atawiyyan àwọn náà sàlàyé nígbàtí wọ́n sàlàyé lórí tíra kan tíra tí a ní juhudu sheikh Muhammad amin al-Shinqiti juhudu sheikh Muhammad amin al fi taqrir aqidati salaf so ìgbà tí wọ́n ń ṣe rọ́jù lórí àwọn alkùnlàbíyà àtàwọn àṣàríyà ní page 289 ní mùjálàdà lákọ̀ọ́kọ́ wọ́n sọ̀rọ̀ kan bẹ̀ wọ́n ni thumma lamma fassala rahimahullahu mu'taqadahum wa mawqifahum min kalami Allahi kọ́lọ̀n bá kó bá wa yọ́nú tí wọn kọ́lọ̀n kó bá wa kẹ́ wọn lẹ́yìn tí wọ́n sàlàyé tí wọ́n yànnàna àdìsọ́kà àwọn alkùnlàbíyà àtàwọn àdáyìnrà tán àti mọ́kífù wọn ibi tí wọ́n dúró sí nípa ọ̀rọ̀ náà ọba Allah subhanahu wa ta'ala radda rahimahullahu ala mu'taqadihi wọ́n ní sheikh wa ṣe ìbàjẹ́ aburú àti àwọn àìdá tí ń dẹ́ndì àkídà wọn bil adillati alqawiyyati almuqni'a bil adillati alqawiyyati almuqni'a pẹ̀lú àwọn ẹ̀rí tó lágbára tó dẹ̀ àwọn ẹ̀rí tó yé àwọn ẹ̀rí tó bojú hàn náà bí tàlàyé àwọn nǹkan yẹn mubrizan alqawl alhaqqa fi hadhihi almas'ala lẹ́nu tó ẹkùn wọ́n sàfihàn gbólò tó jòdòdó ní mas'ala yìí bí kí lágbọ́dọ̀ nígbàgbọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run ọba wọ́n sàlàyé rẹ̀ kọ́lá rahima Allah àbá wa sọ kọ́lọ̀ kọ́ bá jẹ́ wọn pé ìdá àìlímta dáàlì wọ́n ní tó bá ti mọ gbogbo àwọn ẹ̀ríta kó wáyìí àwọn ẹ̀rí tó lágbára yìí tó bá ti mọ̀ fa'lam anna hadha al-madhhab yá wá lọ mọ̀ pé ìlànà àwọn kùlàbíyà àtàwọn àṣáyìnrọ̀ báàtìlùn fa'lam anna hadha al-madhhab báàtìlùn mọ̀ wípé ìlànà àwọn àṣáyìnrọ̀ báàtìlùn náà tí lọ́wọ́ bí báyìí lẹ́yìn ta ti kẹ́rì wá in tó kù ní pé ìdájọ́ ní pé lọ́mọ̀ ní pé bá pè ní kí ẹ̀wá ní ẹgbogbo ẹ̀rí tó kó wá yìí ìdájọ́ jẹ́ ní ẹmọ̀ èmi ò gbá gbogbo ẹ̀rí tó kó wá yìí kò tẹ́mi lọ́rùn èmi ò wà convinced bàbá sọ pé lẹ́yìn àwọn eléyìí fa'alam anna hadha al-madhhab batil ìyẹn ìyẹn ìdẹ́pẹ̀ ní ìzámù ni ọgbọ́dọ̀ gbà pé batil ni lẹ́yìn ta ti jẹ́rì fún ẹ ọgbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ tó bá ti gbà bẹ́ẹ̀ ìwọ́n ló dún ní bíbí àní síbà yìí wà á nílẹ̀ hapọ̀ kó dẹ̀ mọ̀ wípé dájúdájú òdodo ànàkàlámà lọ́ọ̀ni òun ni pé dájúdájú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá wúwà lẹ́bí na sọ̀rọ̀ ohun bí alfáàzìlì òun náà là ń kànú alkùránì pẹ̀lú gbólóhùn láàfin kayẹ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ọ̀rọ̀ náà ọba inú ọkàn lọ́wà wọ́n ilé ìtawà lọ́wọ́ alkùnrán yẹ ibaratun an kalamillahi wọ́n ní ọkàn rọ́pò ọ̀rọ̀ ọlọ́run ni eléyìí sọ̀rọ̀ ọlọ́run tó wà bí tání eléyìí báyìí ni tó wà ọlọ́run ọba tó wà nú ọkàn ọlọ́run ọba lọ́wọ́ ìlú fi kí wọ́n lè rí wọn wáyé dáftàdà aláyàkúlù kọ́ọ̀lá al'akọlù kí wọ́n sọ wọ́n ni al'akọlù na sọ́rọ̀ ní sọ wípé iná kalama lafilfo adi wà iná ma jú ìlàlìsánú alẹ́lúwádìí dalila ẹ̀rí wọn ni yẹ́ wọ́n fi ọ̀rọ̀ náà bá lẹ̀ wọ́n fọ́rọ̀ ànábìlẹ̀ ẹ̀rí tó وإنما جعل اللسان على على على على الفؤاد دليلا wọ́n ní dájúdájú ọ̀rọ̀ inú ọkàn ni máa ń wà àwọn wọ́n kàn fi ṣe ẹ̀rí lórí tí ń bẹnu ọkàn ni yẹni pé ọ̀rọ̀ kàlámù inú ọkàn ni máa wà tó tó pé kàlámù lọ́ọ̀yì inú ọkàn ọlọ́ọ̀bá lọ́wà eléyìí tá ń wò yẹn kìí sọ̀rọ̀ lọ́wọ́ba tá ń kà yẹn ẹ̀bárọ́ tó ń àǹkàlámìlá nígbàtá wá sí ìwádìí tá lọ́kọrin wọ́n di pé kírísítẹ́nì ó ní àlìmọ́bìnrin tèmíyà fi ń sọ nínú làmíyà wọn rírá yìí sí wọ́n ní wà ìdọ́sítàjálẹ̀ yẹ̀kúrù kọ́lẹ̀ àfọ́dù nígbàtí ó bá máa mẹ́rin wá tí ó bá máa mẹ́rin wá lórí pọ́rọ̀ ọlọ́run ọba inú ọkàn lọ́wà kéèsè lè yìí táwà lọ́wọ́ wáyé lọ́rọ̀ ọlọ́run ọba yóò ní kọ́lẹ̀ àfọ́dù àfọ́dù sọ wípé àfọ́dù orí ní jẹ̀rù náà tí ó sì sọ wípé ọ̀rọ̀ ọlọ́run ọba lọ́sùn hàn àtàrà náà lélẹ́ta ń ká pẹ̀lú àwọn gbónú rẹ̀ yẹn falkalamu kalamu albari ọ̀rọ̀ tá ń kà yẹn nínú alkùnrin yẹn ọ̀rọ̀ ọlọ́run ọba ọba jẹ́dà ni albari la jẹ́dà wà sọ́ọ̀tù sọ́ọ̀tù kọ́rí ohun tá fi wá ń kà yẹn ni sọ́ọ̀tù kọ́rí eléyìí láì ní àrímámù yẹn jí kìíní àná tí ò yí àwọn èèyàn kan aláwùdù almazun sọ́fí sọ ìmáàmù Muhammadu Yahya Zuhli wọ́n bàdá ìmáàmù Bukhari Muslim wọ́n bàdá rẹ̀ ẹjẹ́jọ́ àríwọ̀n wá já wọ́n àti jẹ́ ìdámọ̀ ara wọn tọ́rọ̀ nù ìjímọ̀ Bukhari ọ̀sọ̀ tí mọ̀ Muslim máa fẹ́ mọ̀ Bukhari ọ̀sọ̀ kásìgbà ìmáàmù eh, zúrí wọ́n àti ṣe ìdámù múslìmù náà sọ fún múslìmù wípé gbogbo ẹni bọ̀dì tí bá máa àtẹ́ndì jókòó Bukhari ọgbọ̀rọ̀ dúkùsòkó wa máa láíláí tí wọ́n ṣe ìdámù múslìmù yẹn tí múslìmù fi kó gbogbo àdíjì tó gbà sórí tó ìdà fún mi gbogbo àdíjì tó rí péjẹ rí kí múslìmù tó mọ Bukhari ọ̀dọ̀ Muhammadu Yahya zúrí ní ti ń kéwú tẹ́lẹ̀ ṣe nígbà tí mọ̀ Bukhari dé àdìmọ́ Muhammadu Yahya zúrí náà ni wọ́n dà rẹ́sì àti Muhammadu bin Salama àtàwọn tó rí bẹ́ẹ̀ àwọn àgbààgbàfà ní kàyẹ wọ́n jàrẹ́ tí wọ́n sọ́dọ̀ bùkọ́ rí pé àgbààfà ní kálọ́mà kí ó lọ́dọ̀ rẹ̀ so wọ́n ti ń kí lọ́dọ̀ Imam Muhammadu bin Yahya Zuri kò yíyà ló fi jẹ́ pé nígbà tí wọ́n já hadith padà wọ́n kó sórí orí àkúnmí ẹ̀rù bá dìde ẹ̀dẹ̀ pọ̀ tó ní ẹ̀dàkùn torí ọlọ́run ọba ṣé Muhammad bin Yahya Zuri tí wọ́n ṣe ìdámù mùsùlùmí nìyẹn wọ́n wà ní jòkó mẹ́jìlì ti báyìí Imam Yahya Zuri wá pariwo wọ́n ní gbogbo ẹnikẹ́ni tí bá máa àgọ́rọ̀ tí bá máa lọ sí tòkó mú bùkọ́rí ní fàláyà kọrùgbò náà kọgbọ́rọ̀ súnmọ́ wa ṣẹ́rí mú sí mú gbọ́ báyìí lójú ẹsẹ̀ ní jòkó náà ló ti dìde àwa máa lọ ó ti kọrí lé ẹgbẹ́ sí káwọ́ wà sí jòkó yín Salama òun náà kúrò tí wọ́n tíra ìdí Bukhari Muhammadu Yahya Zuhli ọba dáa Bukhari Muslimu ti bá dáa Bukhari wọ́n ti sẹ́ni sáàmà ara wọn ní wọ́n ti sẹ́ni sáàmà wọn ní lò a ní kò correct jẹ́ that's no correct ìdáwọn bá ti yanjú Ibn Taymiyyah rahimahullahu ta'ala yanjú ó yanjú ọ̀rọ̀ yẹn padà sàlàyé ọ̀rọ̀ yẹn nǹkan yìí wípé nǹkan tí Bukhari sọ gẹ́gẹ́ lásìkò yẹn Bukhari ọ̀sọ̀ nàbíyà nǹkan tí Bukhari sọ gẹ́gẹ́ ló correct ṣe bá yìí òun náà Muhammadu Lamina ṣe ń ké sí òun náà làwọn náà ń sọ yìí ṣe bá yìí so eléyìí láì mo ti sọnú tíra tàbírí juhudu Sheikh Muhammadu Lamina ṣe ń ké sí fi a àkídà ti sálàbí fi في المطلب الرابع لا تري المطلب الرابع نبي الرد على الكلابية والأشعرية بتاثيرين نعم كيف تصبح كنا نسرعنا ونوى في هذا البسط الواضح ونبي الله يه إليه سيون يجو تفجوه من الشيخ الأمين طوالة الشيخ الأمين محمد محمد الأمين الشنقيطي رحمه الله في الإجابة عن هذا السؤال نبقى تيوان تيوان تيوان تيوان الإجابة المقنعة التي تزيل الشبهة ìdáhùn tó yẹ pé ó wà mọ́kíníà ìdáhùn tí ó yanjú tó fojú hàn tó lálàáfíà tó lágbára àlẹ́tì tó zírù ṣúbàhà ilé tó yẹ pé ó máa ń mú ìrújú kúrò ṣúbàhù jánú ṣúbàhà ní ilé tó máa ń mú ìrújú kúrò wàdámù àtàtọ̀wòrọ̀ àlẹ́tì yàṣàbùhà أو يحسبها أصحابها علما ومهارة wọ́n ní tó kì máa ń pa àwọn ìrònú ọ máa pa ma ìrònú eléyìí tó yẹ pé àwọn tí wọ́n jẹ́ oníròrí yẹn tí wọ́n rò pé bọ́yá ìmọ̀ ni tí wọ́n ni tí wọ́n rò pé bọ́yá ìkórìyàn ni ọ máa ń pa ogoro àwọn ìròyìn rẹ̀ yàrúnà bí ha àsáàzájà eléyìí tó yẹ pé wọ́n máa fi ń àwọn tí wọ́n sharp na aftarahum tí wọ́n sì máa fi dànù làákàyè àwọn ọ̀dẹ̀ tó máa fi dànù làákàyè wọn wa ma taqadatihi àtàwọn àdìtọ́kà wọn orílù an aqul bàbá tí wọ́n ń sọ̀rọ̀ lórí tírà ìwá ní àwọn fẹ́ sọ wípé inna shaykhul amina bàbá wa shaykhul amin rahma bi hadhihi al-ijaba pẹ̀lú àwọn ìdáhùn yìí alwaziha elé tó dálàlà àìlàánàwò pọ̀tútìyà ilman wáfíyàn wọ́n lè tọ́ka sí wípé bàbá yìí ọlọ́run bá lékẹ́lá fún ní ìmọ̀ tó pọ̀ gan wà hujjatan balighatan ọlọ́run ti fún ní ẹ̀rí tó dógóngó ti mujadalatil khusum láti bá láti jiyàn pẹ̀lú ẹni tọ́já látakò wà ń fi yà masalan wadihan ọlọ́run ti fún wọn ní àwọn àgbéjúwe eléyìí clear للداعية بالأسلوب الذي ينبغي أن يحتذى به wọ́n ní ọlọ́ọ̀bà àdíkọ́lá fún wọn ní àwọn àpéjú tó kílẹ̀ àfún ẹni tó bá jẹ́ olùpẹ̀pẹ̀ بالأسلوب الذي ينبغي أن يحتذى به ní àwọn ojú ọ̀nà ilé tó pé ó tọ́ kí ẹni tó bá jẹ́ olùpẹ̀pẹ̀ máa rìn fi iqna'il khasmi níbi ìtẹ́ ẹni tó jẹ́ alátakò lọ́rùn min ghayri ìsáàrọ̀ta min ghayri ìsáàrọ̀ta al-baghdha'i wal-jadal láì ma dá ọ̀tálẹ̀ àbí ìyànkálẹ̀ farahimallahu فرحم al-amin rahmatan wasi'a farahima shaykha al-amin rahmatan wasi'a wọ́n ní tọ́lọ̀ wà lè jẹ́lá kọ́mọ̀ wa kẹ́ Sheikhul Amin Muhammadu Amin Ashinqiti tọ́lọ̀ kó kẹ́ wọn ní kíkẹ́ tí ó gbòòrò gan náà ibi tí wọ́n fẹ́ lò ń bí ni pé Sheikh ń jẹ́ kó yíwa wípé àwọn al-ijabatul muqni'a àwọn ìdáhùn eléyìí tí ó yanjú tó lágbára irú àwọn ìdáhùn yẹn tuzilu ash ẹfún lẹ́rìí inú ọ̀rọ̀ àwọn sálàfù Eji ó mọ̀ ẹ̀dẹ̀ fún láwọn àpéjúwe tí ó jẹ kọ́rọ̀ yẹn yé ẹfún láwọn àpẹẹrẹ láwọn pé yọ́ pa àwọn ìrònú tí ò da tí ń bẹ lórí àwọn èèyàn rẹ àwọn ìrònú tó yẹ pé àwọn tí wọ́n ronú yẹn àwọn ròyìn pé bóyá ìrònú yẹn ni bí àwọn oní ìmọ̀ wọ́n ti rò pé ìrònú yẹn sí pàwọn àwọn orí bá sùn àwọn ẹ̀rí àwọn wa wọn àwọn àdìsọ́kẹ́ wọn orí bá àtàwọn tó fi ń kó ìtànjẹ bá wọn tí wọ́n mú bèrèbèrè nílà káyì tó rí báyìí tí wọ́n dẹ̀ fi ń dààmú àwọn àdìtọ́kà wọn so ó túnmọ̀ sí pé ìtẹ́ ń pè ní ìtàwọn àfà mẹ́jẹ̀mú tó máa ń gbé kalẹ̀ lórí ọ̀nà àbí ìtìtì náà tó rí báyìí tù àbíkọ́sọ pé nǹkan tó wà mú kí

mẹ́jẹ̀mú kalẹ̀ wípé síwájú ká tó lè ṣe ìdáàmù yẹn ká tó lè la nǹkan bọ̀yàn lọ́rùn pé tó bá ti gbà á fún ní ìdájọ́ eré ìtọ́tọ́ àti eré ìtó yẹ lórí ẹni tí bá ń takorú àwọn nǹkan báyìí á fún ní ìdájọ́ wọ́n sọ wípé ó dìgbà tẹ́ni yẹn bá tó sọ wípé nǹkan ń tẹ̀wọ̀n lọ́rùn ó dìgbà tó yẹn bá tó sọ wípé nǹkan yẹn òun yọnu sí pé mo yọ́nú sí ìwà ah, iṣẹ́ kó wà ìtún tó yọ mi nínú ni iṣẹ́ kó wà ìtún tó tẹ́mi lọ́rùn ni kò sí ẹnìkan láyé tó fi irú mẹ́jẹ̀mú yẹn kalẹ̀ wà ńlá tí ò bá lọ rí bẹ́ẹ̀ ni a ní fún ẹnìkan kan nídàjọ́ torí pé kò sẹ́nìkan kan láyé tí ó sọ wípé iṣẹ́ ń kó wà yẹn ó tẹ̀wọ̀n lọ́rùn pé tó bá yẹ tó bá tẹ̀ lọ́rùn ni yóò gbà tó bá yẹ pé nǹkan yẹn tó bá yẹ pé ó bá yọ nínú ni yóò gbà nítorí kò yọ nínú òtẹ́ lọ́rùn òun náà nìdí gbà ẹ ti kó iná ọmọ láwọn èèyàn tó mọ̀ jà àbí ọlọ́run bá lẹ́jọ́ ní wàjáàjà lùbí bá fẹ́ ní ní ṣẹ́gun ní ìhà wàjáàjà lùbí bá fẹ́ ọlọ́run bá ní wọ́n ń jiyàn pẹ̀lú irọ́ lè yí ṣẹ́gun ní ìhà kọ̀ láti fi ba fún wọn lẹ́rìí tí wọn ò ní máa kó irọ́ tí wọn náà wá láti fi takò lólo pẹ́rọ ìlú ọlọ́wọ́n wà lè jẹ́ lọ́wọ́ tó wípé nígbà táwọn náà ti ń rí wí yẹn o nígbà táwọn náà sáà ti ń rí nǹkan sọ yẹn o nítorí ẹ̀ fi wọ́n lẹ̀ èè wọn ní ìdájọ́ náà nìyẹn ó dìgbà tán bá tó rí nǹkan sọ mọ́ sẹ́ni kan bẹ àtàwọn ẹjọ́ wọn ọlọ́wọ́ bá lọ́sùn hàn àtàlá jẹ́ tó yà wípé gbogbo gbàgbígbà táwọn ànẹ́bí ọlọ́wọ́ bá lọ́sùn hàn àtàlá bá dé wá bá wọn láti láti sàlàyé ẹ̀sẹ̀ fún wọn láti fún wọn lẹ́rìí fọ́dí ṣòdímà ìdáhù mílíọ̀nù ẹ̀yìn nínú tí wọn náà máa dùn àwọn náà máa yọ pẹ̀lú ìmà tí ń bẹ lọ́dọ̀ sí wọn náà wọ́n máa fi ìmà tí ń bẹ lọ́dọ̀ wọn wọ́n máa fi tako ìmà tí àwọn òjíṣẹ́ Ọlọ́run bá lọ́sùn hàn àtàlá wọn gbé wá ọlọ́wọ́n bá lọ́sùn máa tàbí jẹ́ pé rọ̀bẹ́ lọ fòhán pé iṣẹ́ sí àwọn kèfèrí bó ṣe rí yìí ọlọ́wọ́n bá ní falamma ja'atuhum rusuluhum ọlọ́wọ́n bá ní nígbà táwọn òjíṣẹ́ wọn táàrán sí wọn nígbà tí wọ́n dé wá bá wọn bil bayyinat ọlọ́wọ́n bá ní pẹ̀lú àwọn àlàyé tó fojú hàn falamma ja'atuhum rusuluhum bil bayyinati nígbà táwọn òjíṣẹ́ wọn tán dé wá bá wọn pẹ̀lú àwọn àlàyé tó fojú hàn farihu bima indahum min al-ilmi ọlọ́wọ́ bá ní àwọn náà ń dunú wọ́n ń yọ̀ pẹ̀lú mọ̀tí ń bẹ lọ́dọ̀ tí wọ́n náà pé ah, àwọn náà ní nǹkan tàbí tako ìjẹ́ ìgbéwáyìn àwọn náà ní lọ́wọ́ ọlọ́wọ́ bá rí jẹ́ láti jí kó yá pé àwọn ṣùgbọ́n tó ń ti bẹ̀rẹ̀ fọ́dí ṣùgbí ma ń dáhùn mi náà èyí àwọn èyí náà àwọn náà ń dúnú wọ́n dẹ̀ ń takò àwọn òjíṣẹ́ Ọlọ́run bá pẹ̀lú mẹ̀tí mẹ́lọ́dọ̀ wọn tí bá yìí ti wà hákọ̀ bí ni pé wà hákọ̀ bí i ma káànù bí i yẹsẹ̀ dìhùn Ọlọ́run bá lè tẹ́lá wá ní ìtú ó fi ń ṣe yẹ̀yẹ́ yẹn ọ padà wá dé bá wọn ìyá ọlọ́wọ́ bá lọ́sùn hàn àtàrà padà dé bá wọn ìyá yẹn jẹ́ ẹ̀rọ kìríkà wọn tó ti wípé nǹkan táwọn ànábì ọlọ́wọ́ bá lè jẹ́ra ń kó wá fún wọn lẹ́rìí tó àwọn pẹ̀lú màtí ń bẹ lọ́dọ̀ wọn tó tún takọ àwọn ànábì ọlọ́wà pé àà ah, gbogbo jẹ́ nǹkan wáyẹ̀ tẹ́ àtọ̀bọ̀rọ̀ ah, ń bẹ̀ tẹ́ àwa náà ilé ìwò nǹkan báyìí àwa náà lẹ́yìn báyìí àwa náà ní nǹkan báyìí lọ́dọ̀ nítorí ẹ̀ ìgbà tí kan àwọn àfáà tó ń sàlàyé àyà yìí ó ní ó ní àwọn ọlọ́wọ̀n wà ní kọlá fi ìmọ̀ rinlẹ̀ fáwọn kèfèrí ṣùgbọ́n ìlúmún mọ̀dọ́dàtún lè ìmìlà ìlúmún mọ̀dọ́dàtún nínú lẹ́yìn àwọn náà ń dúnú wọn yọ pẹ̀lú nǹkan tí ń bẹ wọn nínú mímọ̀ ìmọ̀ yẹn ní wọ́n ń takò ìmọ̀ albajina táwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá gbé wá ọlọ́wọ́ bá létí láwọ́ sọ wípé nígbà tí wọ́n ti ní kọ̀nà àyẹn nígbà tí wọ́n ti wà sọ̀tí wà mọ̀kọ̀tẹ́ ní ìhùn ẹ́ tí wọ́n tí nǹkan yẹn ò ti tẹ́ lọ́rùn tí nǹkan yẹn tí ò ti

èmi ò mọ̀ pé eléyìí tí mo kó wáyìí tí ogun wa náà rí tí mo kà fún wa tọ́rọ alájú èmi ò fẹ́ nìkan tó lè dìfẹ́ndì ẹ̀ wọ́n bá tún lẹ́nìkan tó ń dìfẹ́ndì ẹ̀ èmi ò tí ẹ̀ gbọ́ná wọ́n lẹ́nìkan tí ń dìfẹ́ndì ẹni tí ń dìfẹ́ndì alábí òun ń dìfẹ́ndì àfá àti ẹni yìí sì ni èèyàn tán ẹ pé bàtà gbáwọn ọ̀rọ̀ rẹ̀ tó kọ́ sọ náà rí pé eléyìí rèé eléyìí tàá ṣùgbùn bẹ̀bẹ̀lẹ̀ eléyìí tàá ṣùgbùn bẹ̀bẹ̀lẹ̀ gan eléyìí kan gbára tafáfá rẹ̀ lásán ni

èmi jẹ́ ǹdẹ́kọ́ yẹ́ pé tẹ́bàtẹ̀ rí mọ́ gbọ́ kẹ́ mọ́ kọ́ tẹ̀kẹ́ mọ́ kí n jòkó wánà láfà wà tí ẹ̀kẹ́ mẹ́jọ tó lọ́dá pé ìgbà tí mo gbọ́ ọ̀rọ̀ lẹ́nìkan sọ náà lórí ọ̀rọ̀ pé ọfẹ́ sọ ọkọ́ bárù síkọ̀ ẹni eré òun fẹ́ ọkọ́ bárù síkọ̀ wà láyé ẹjọ́ ní lásòkè délẹ̀ ẹ Sheikh Muhammadu ní nígbà tí wọ́n á ṣe kí ní wọ́n á ní gbogbo àdídá àwọn nítorí fẹ́ wó kọ́bárù tí kọ̀ ní ẹba wà láì mú gbọ́ kiri ẹgbẹ̀rún ẹjọ́ yìí ẹ ní ní Libya ẹwà tí gbogbo ìyẹn lè fẹ́ àwọn à ń wà ń sọ̀rọ̀ ẹ̀rí bí sọ báyìí àdíjà náà sọ báyìí lórí ọ̀rọ̀ kọbárù kíkọ̀ akówákówákówá nítàwọn onímọ̀ sọ ń pa rẹ̀ nígbàtí ọ̀rọ̀ ahụ nígbàtí ọ̀rọ̀ wa takọ̀ kọbárù kíkọ̀ ẹwà ẹ ṣékùn lórí ọ̀rọ̀ tààtíkọ̀ ní ẹ̀rin eh, ọ̀rọ̀ tààtíkọ̀ eh, ní olórí oko eh, lórí ọ̀rọ̀ tààtíkọ̀ kí ló ń pèsè lórí oko ń fi wọ́n irú àwọn nǹkan ẹ̀lẹ́ fífẹ́ jòkó one and a half hour one hour forty eight minutes forty five minutes mo fẹ́ mọ kí mo láwọn nǹkan tó pọ̀ tí mo fẹ́ ṣe wàláì tó máa yẹ káwọn ọ̀rọ̀ yẹn wà ilmi tó máa yẹ kó wà ilmi ni yíò bá gbọ́ ọ̀rọ̀ eléyìí tí wọ́n fi ń sọ̀rọ̀ sí mi èmi ò ní gbọ́ yẹn náà mo close chapter yẹn pátápátá because àwa ti kọjá arú lẹ́wù yẹn tẹ́yìn àti ìṣẹ́ ìwá ayẹ́gbẹ́ yẹn ní àmọ́ gbọ́ mo fẹ́ pèsè lórí gbogbo ìbúdẹ̀ ń bú mi lé gbogbo èmi ò nídìí gbogbo yẹn àwọn àti àti màṣí ọ̀kọjá gbogbo àwọn lẹ́mù yẹn láti jọ́wọ́ ó wà láì ní ohun tó bá jẹ́ kí èèyàn sọ kí èèyàn sọ náà àti màṣí ọ̀kọjá àwọn lẹ́mù yẹn àwọn èèyàn tó mọ̀ mímọ̀ ní ìní kí ń ṣe ní ìsí fún gbogbo orú nǹkan yẹn mo ti dilẹ̀ débi pé kí mọ̀ bèjì fún yẹn tàbí kí ń tọmọ kékeré èmi wá jẹ́ bèbí ni mi ní táìmì fún yẹn ní ìdẹ̀ nígbọ́ yẹn bí ìsìn láì dáadáa lọ́yìn nígbọ́ àwọn míì náà àwọn míì tó yẹ pàwọn míì wọ́n ń pè mí dákí èsì wẹ́n fẹ́ àti báyìí bá mẹ́ kọ́ọ̀tù àwọn ibi tó ṣe pàtàkì tí mo lè gbọ́dé irú ẹni ẹ̀ wọ́n gbọ́pẹ́ ẹlẹ́ni ẹ̀nà wọ́n lẹ́ni ẹ̀nà ń pèsì lórí ọ̀rọ̀ inú mọ́bí ẹ̀yìn lẹ́pèsì lórí ọ̀rọ̀ yẹn tẹ́ ọ̀rọ̀ tí mo ẹ̀ẹ̀gbọ́ngbà tí mo kà ní ìjẹ̀dógún ọ̀rọ̀ tí bàbá sọ tó clear ọ̀rọ̀ tí sèkọ̀rọ̀ mi sọ tó clear kí ẹ̀ sọ níta àlìkì lórí ọ̀rọ̀ yẹn gẹ́dá ẹ̀wọ̀n mi ẹ̀gbẹ́ tí mo ti gbọ́ ọ̀rọ̀ tí ẹ̀jẹ̀ kẹ́níkà sọ èmi ti fẹ́ jápọ̀ ẹni yẹn náà tí mo ti gbọ́rọ̀ tó sọ ọlọ́jẹ́ wọ́n ló kọ́ àwọn ọ̀rọ̀ wá pé àwọn àfáà máa ń lo tí yóò sọ kọjá tí alábìsọ ni ẹ̀jẹ́ kí mi dá mi sórí kó dé sálẹ̀ ẹni bá ti dá sórí yóò dé gbogbo orú àwọn ọmọ ẹ̀ kò sí kẹ́tọ́kẹ́ mi pẹ̀lú yẹn yóò jẹ́

tàbá ń sọ̀rọ̀ nípa kọ̀nà ọlọ́wọ̀n bá ilékẹ́lá ò gbé kalẹ̀ pé kọ̀nà ẹni tàà ń bá sọ̀rọ̀ ẹ̀rí gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ̀rí tó wà mọ́kúnníà ìlọ́wọ̀n bá ilékẹ́lá ló máa ń sọ pé ká mú wá fáwọn èèyàn ẹ̀rí tó yanjú tó lágbára tó yẹ pé yóò lè sàlàyé ọ̀rọ̀ náà ọba lọ́sù fáànù tààrà tó bá ń jì tó tábá lè fún yàn máa ń jì kama máa ṣàlàyé nǹkan tó jẹ́ sìn táàrí mú táàdẹ̀ fi sinú ọba lọ́sùn pàánù tààlà táà máa ṣàlàyé àwọn nǹkan yìí eré tó pàtàkì sí wa ni pé táwọn adẹ̀fẹ́ ká mú gbogbo àwọn abíyẹ́ pé àwa táwọn àdánilẹ́kọ̀ọ́ yìí táàdẹ̀ fẹ́ rí kókó gbámú lọlé òun náà ni wípé ìgbẹ́dàjọ́ léèyàn lórí ibi tọ́lọ́wọ́ bá lọ́sùn pàánù tààlà tó gbé lé tẹ̀rí tó bá tí wọ́n náà bá mọ̀ inú àwọn ìkàtà ti padà sàlàyé ni àwọn àbá máa ń ṣe wọ́n máa ń sọ tàlẹ́ni tí ó ṣe ìfọ́mọ́tì ló jà kátólì sọ pé lágbájá ìwọ́n ti ṣe ìfọ́mọ́tì ló jà lé lórí ẹkùn nídàjọ́ yóò jẹ́ pé ẹni tóun gangan mọ̀ ó jà sọ pé ó lè sàlàyé ó jà yẹn ní àlàyé tí ó clear o lè fún ìrànlẹ́rìí nínú al-Qur'an o lè fún lẹ́rìí nínú súnnà o lè máa àwọn àfáà súnnà wà tí ó wà mú ní tẹ́ni yóò rí pé àtẹ́kẹ́ àrí pé ẹni ìrànlàyé ẹ̀rí ṣe irú ẹni bẹ́ẹ̀ ni ó ṣe kọmọ́sílù ìjà fún yàn tágbà ipé ẹni yẹn o ìkọmọ́sílù ìjà ti wà lórí ẹ̀ kí é ṣe wọ́n tó yẹ pé ìwọ́n gẹ́gẹ́ fún ara rẹ̀ rẹ̀ o lè yẹnjú àwọn ẹ̀rí yẹn irú rẹ̀ wọn nígbà bóti ṣe kọmọ́sílù ìjà lẹ́ni ẹ lórí o ó ti ṣe kọmọ́sílù ìjà lẹ́ni ẹ lórí àyàfìgbà tí a bá torí pé ẹni tó ní kàfà àti jà lẹ́yìn ìgbà yẹn lẹ́yìn ìjà sọ́wà ìgbà yẹn ní orí ìdájọ́ eléyìí báyìí ó pàtàkì gan kagbọ́yé dáadáa kagbọ́yé dáadáa síwájú kátó lè sọ pé láwájá o ìdájọ́ ẹ̀rí ìdájọ́ ẹ̀rí eléyìí báyìí sì ni àwọn onímọ̀ wọ́n ti gbìyànjú wọ́n ṣe fún Ali bin Hassan al-Halabi wọ́n kó àwọn hujjaj tó wà mú ní àwọn kó wá fún tó ń ti bẹ́ẹ̀ àfà yìí ó ta fún ẹni abẹ́lẹ́ ọba lọ́sùn máa tara kúrò àmúkó ti àforíjì fún àfà ọlọ́run ọba kí ó sàmójúkò fún wọn ọlọ́run ọba kí ó gbàbọ̀ wọn ọlọ́run tó gbà wọn lẹ́rú gbogbo àwọn àlàyé tá à ń ṣe yìí àbẹ̀lẹ́ ọba Allah subhanahu wa ta'ala kó dáwọn kó lò ní sábàbí dáadáa fún àfa gbogbo àwọn tó ẹ́ pé wọ́n ti wọ́n ti yẹ̀gẹ̀ rẹ̀ látara sábàbí àti àwọn àlàkọ́ọ̀tù wọn tó jẹ́ sọ̀rọ̀ yá àwọn ti ti hálkọ̀ oní voice wọn lọ́gbọ́n ti látara bẹ́ẹ̀ abẹ́lẹ́ ọba lọ́sùn àwọn àtàrà kó dákun kí ó fi àwọn nǹkan yìí kó bí sábàdí mọ̀nà fáwọn ènìyàn kó lè mú ọ̀rọ̀ àfáà fún yẹ́ lọ́dọ̀ ọba lọ́sùn àwọn àtàrà gbogbo àfáà ti gbégbá wọn lànà ìkàlẹ̀ wọ́n lẹ̀ ti lọ bẹ́ẹ̀ àwọn onímọ̀ ilé ṣàkíyèsí wọ́n ṣe gẹ́gẹ́ lábá tó kú yẹ̀yẹ́ làbá máa ṣe àfáà lábí ń tí wọ́n jẹ́ ńlá gidi tí wọ́n sì ń ṣe gbìyànjú látàkì pé gbogbo tó wà òkè kó wá àwọn máa gba ìdànù náà ní tó ọlọ́bàá lè gbọ́dá ń kó fọ́nà mọ́ wọn ọlọ́bàá gbọ́dá ń kó yí àwọn ìyàfẹ́ ẹnu ọlọ́jọ́ kan sọ́lọ́wọ́ tó gbé wà lọ́yìn mú fi ọlọ́wọ́ bá tó dá mi búra kò sí ní ẹni pé ní àwọn èèyàn wa yìí lórí defense country ìpàláì mo ṣe dá mi ní pé microphone lọ bá mú yìí ló ṣe dá mi ní pé àmì kò sí ìkẹ̀kẹ́ mẹ́rẹ́ sọ ó wá wẹ́gbẹ́ táwọn àwọn èèyàn wa ìsìn kó wá yìí náà rí ẹbá ọmọdé tẹ̀sí kó wá ṣe bí jawabu halabi di jìfá yàrin halabi náà ni èsì halabi láti defend halabi náà ni gbogbo jẹ́ ń kó wá ẹ́ àmọ́ bí jẹ́ ń kó wá wọn kí ní ẹ̀ tí a mọ̀ bí dàbí kọ́ àwọn kìíní àwọn òkè kìí ṣe gbéraga pé àwa mọ̀ àwa mọ̀ ká máa jẹ́ ẹni pé gbogbo nǹkan àwa mọ̀ àwa la àìkóòz amọ̀tí lọ lágbàáyé àwọn òkè ṣe bẹ́ẹ̀ kò sí kẹta rẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ṣe orí bá yìí kò sí kẹta rẹ̀ fi ṣe tò ń torí ẹ̀ la fi ń gbìyànjú láti ìwé lẹ́yìn bá fẹ́ sọ yí pé òun fẹ́ òun rí àwọn kankan ájò kó yẹ lórí wàláyé amọ̀tí kíkà àwọn tó ti kà àwọn nǹkan yẹn tabakan wòran àkàn wòran tó ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ jẹ́ ká ṣe sùúrù kí á dẹ̀mọ̀ pé òdodo òdodo náà ló máa jẹ́ rírà nìkù kò tí bí ẹnu ìyá ti lè dòjò olùsèré lórí rọ́ ó ti lè sọ ọ́rọ́ òdodo ọkà lè kó bá àwọn èèyàn ó lè kó bá àwọn èèyàn o ṣùgbọ́n kò lè kó bó òdodo àwọn èèyàn tó bá dẹ̀ náà yóò clear gidi gan ìrùbá àgbìyànjú kó jẹrí málẹ̀ jù bẹ́ẹ̀ lọ súnà ti clear táwọn tí súnà clear síná ìta ma bẹ lọ́wọ́ bá lè jẹlá fúnra àwọn bẹ́ẹ̀ ni pé ọlọ́run mẹ́jì ká máa padà sí aburú ìfẹ́ ẹnu tí ó jẹ́ kí nǹkan ẹ̀dà mọ́ lójú ọlọ́run mẹ́jì kí wọ́n máa sọlá ìjọkan sọlá ọba tó níparí tí wọ́n ní ká kéde fún wa pé ya wa kan ó pè sí àtẹ́kọ̀ ni sọ pé tó ibẹ̀ náà ni a ti wá láti wá ti oúnjẹ àkẹ́kọ̀ọ́ oúnjẹ ìkúmọ lọ́wọ́ tí a bá láǹfààní àti wá àti amọ́sálá ìyẹ́ ọmọ ìyá wa ìsí pẹ̀lú ìjẹ́pẹ̀ rẹ̀ tó bákan náà tó a níbi àwọn àga àjókòó tí a ti jókòó yẹn àti mélòó la ti rí báyìí mélòó la ti kàn wá náà méje tó ẹni tó bá lágbára jí fún wa ní mẹ́wàá alhamdulillah tó bá lágbára jí fún wa ní márùn-ún ẹni tó bá lágbára jí fún wa lẹ́yọ kan tó a ní kápẹ́ntà tí wọ́n bá wa kàn án tí wọ́n sì ní gbowó pọ̀lọ̀ wà lẹ́yìn owó àwọn èròjà tààrà material tààrà tó bì kan pẹ̀lú ìgbọ́nà balùwẹ̀ wọ́n bá wa àní ní bùkátà sí àṣìlọ máa kó ilé tó mọ́ àbá àtàwọn kó ilé tó wọn kọ́lọ̀ fúra wọn kọ́ bá àtàlẹ́ mú dáadáa wọn ilé tó náà kọ́lọ̀ jọ máa gbòòrò ọlọ́wọ́ bá kó lo ilé tó wọn náà ní sábàbí dáadáa nílé ayé àti ńgbà yẹn àwọn tí wọ́n bí ìgbọ́ ni òun àrùn múra wá ni wọ́n padà múra tó ní tí àmẹ́wàá wá òun

so a máa ní tafsiru Qur'an oríjìjúmọ́ ní àyíká wa ìtọ́lọ̀ kó sọ àjùbá náà lọ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka أنا أقول بيننا وبينكم السلف بيننا وبينكم الكتب كان أحد يقول البدع بيننا وبينكم الجنائز ونحن نقول ذلك ونقول بيننا وبينكم الكتب الكتب موجودة